والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث لك يعني رجال من سرعة وعقل حديث صحيح إذا أكثر أمي وقادي تتعمل في رجال به صحيح لي لوري الشرط ما شرط الإمام ابن خزيمة بكنا أبو عبد الله الحاكم النيتاوي tàbí àgbọ̀n yìí kú sí ní ọdún kẹtàléláàádọ́rin lẹ́yìn hijra nabi muhammed sọlọ́lá alayhi wa mọ́tà náà wọ́n ti ń ti ní ìdí ìpọ́wà àbí ìdí ìpọ́wà ibẹ̀ ni wọ́n ti ń ti ní orí tí àwọn almuhajirin ó lè ti ṣe ọlọ́run kí àti ọlọ́run lọ́kọ́ máa bá a sọ ife. bá tó kẹ́ẹ̀gì méjì idha kana al-ma'u qullataini lam yahmil al-khabath. pípé tí omi bá tó kẹ́ẹ̀gì méjì ẹ̀gbin ò lè lápá lára nínú ìgbàwọ́ ọ̀rọ̀ mi lam yanjus kò lè dẹ́lẹ́gbin. المقلبي رحمه الله تعالى àwọn ẹlẹ́yìn wọn àwọn ti pé omi tí ẹ̀gbin ò lè lápa lára ẹ̀ kọ́dà tó ṣe pé omi bá wà tẹ́gbin dàbí tẹ́gbin ò yáwọ̀ rẹ̀ padà àádùn rẹ̀ òórùn rẹ̀ tí ọba ti tó kẹ́ẹ̀gì méjì àwọn ò ní lò ọgbọ́dọ̀ tó kẹ́gì méjì àwọn Ṣafi'iyya sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó tún jẹ́ ìwáyà kan pàtàkì ní ọ̀dọ̀ àwọn Al-Hanabila àwọn ẹni tó ṣe é pé wọ́n tójú ọ̀nà Al-Imam ibn Hanbal Ahmad ibn Muhammad ibn hanbal rahimahullahu ta'ala. àwọn náà wọ́n fi àdéhùn yìí wọ́n fẹ́ sẹ́rí wípé omi tẹ́gbìn dàsí tí ò yí àwọ̀ tàbí àádùn tàbí òórùn rẹ̀ padà àní lo irú omi bẹ́ẹ̀ àyàfi tí omi yẹn tó bá pọ̀ tó kẹ́gì méjì. àwọn ẹni tí wọ́n láwọn lò tí wọ́n lo àdéhùn lo àdìsí láti fi sẹ̀rí nìyẹn. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn alhànàfíyà àwọn ẹni tó tẹ̀lé alimam an-Nu'man rahimahullah ta'ala àwọn sọ pé. حديثه حديث مضطرب في متنه wọ́n ní sábà ka ilé yìí àrùkún ní ìdábàdàgbà máa ń ó lẹ́sẹ̀yìn tóbi bá tó kẹ́ẹ̀gì méjì. òbí ìwà yẹn ní ìdábàdàgbà tẹ̀lẹ́ dàkìlẹ̀ ní ẹgbà ọ̀rọ̀ mi wọ́n ti wá tó kẹ́ẹ̀gì mẹ́ta. òbí ìwà yẹn ní ìdábàdàgbà máa ń lẹ́sẹ̀ ní ẹgbà wa mi wọ́n ní tó bá tó kẹ́ẹ̀gì kan ìwọ la fẹ́ mú kẹ́ẹ̀gì méjì kẹ́ẹ̀gì mẹ́ta kẹ́ẹ̀gì kan wọ́n ní ntí àbàwá nínú ìgbà ọ̀rọ̀ tá a fẹ́ fi sẹ̀rí ìyẹn ìṣàfẹ́ríyà àbá wù ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ìgbà wá ní ìdánwò ọ̀rọ̀ yìí kan náà àìgbọ̀n kọlùra wọn. wọ́n lè sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ́gbọ́n káfíń lè ẹ̀sìn. قاص الاحتجاج بالحديث كي حديث يوسف من كل جانب بحيث لا يمكن العمل به البتة وتتو láti fi sọ yìí àdéhùn yẹn kò ṣe fi ṣe rí náà kí tá a bá lè fi ṣiṣẹ́ ṣé kẹ́ǹkì méjìlá wò ní àbí mẹ́ta àbọ̀ kan tó tí ọba mú kan òtítà kò kan tó bá ti kẹ́ẹ̀gì kan lóyún o ò fi ti kẹ́ẹ̀gì méjì ṣiṣẹ́ tó bá mú ti kẹ́ẹ̀gì méjì o ti kẹ́ẹ̀gì mẹ́ta ṣiṣẹ́ but àwọn ọ̀gbọ̀gbọ́ ọ̀dà ìjà mú kẹ́ẹ̀gì mẹ́ta náà tó lọ tó mú mẹ́ta ó ti mú méjì ó sì ti mú kan so but ẹnìkan sọ wípé tó omi tèmi rí kẹ́ẹ̀gì kan kò tó mẹ́ta ẹlòmíràn sọ fún mi tèmi rí kẹ́ẹ̀gì méjì kò tó mẹ́ta so nítorí ẹ̀ kò lè ṣe é sí ká àdéhùn yẹn ṣiṣẹ́ eléyìí jẹ́ ní ti àwọn àhànàfíyà táwọn. eléyìí jẹ́ àkọ́kọ́ abala tó mu jẹ́ ntọ́kọlùwà wọn. abala kejì ọ̀nà ni pé ìdá abala kan máa òkú lẹ́sẹ̀yìn tóbi bá tó kẹ́gì méjì tóbi bá tó kẹ́gì mẹ́ta tóbi bá tó kẹ́gì kan kí ni kẹ́gì náà dá gbòòlù tó ṣé how many gallon ni àmọ́ tòtòrí tẹ́lẹ̀ máa gbé kẹ́ẹ̀kì kékeré wá kẹ́ẹ̀kì náà kẹ́ẹ̀kì nílá tó tóbi jù láyé kẹ́ẹ̀kì náà tó àmà wọn ni tọ ẹmú ẹgbà wọ̀rọ̀ tó sàlàyé irú kẹ́ẹ̀kì tí wọ́n ń wá fún wa ó sì ṣe kọjá kẹ́ẹ̀kì báyìí ó sì ṣe kọjá kẹ́ẹ̀kì báyìí wal ihtimal ar-rajih ó rẹ́dọ̀rọ̀ شاب لإسقاط الاحتجاج بالاحتمال المقابل يبدي أسيسي أي أسيسي مي تبعت للظن بلو بفعله tí ndóbi ṣe é ṣe mí sí àyè kó wọnú ṣe ṣe fún wọn fẹ́ lò fún kẹ́ẹ̀gì ìlú kẹ́ẹ̀gì tí wọ́n rò pé wọ́n gbà lérò àwọn àti lè ó ṣeéṣe kọ́mọ̀jì ẹ̀rù kẹ́ẹ̀gì tí wọ́n wí bìtẹ́lì gbogbo ẹ̀rí tó wà sọ ètò wọn wí ṣùgbọ́n àwọn fẹ́ ó tún jẹ́ àtakò míì tuntun wa nípa àdéhùn. ẹ̀kẹta wọ́n ní ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní lam yahmil al-khabath pípé kò lè pẹ́gbin ó ṣeéṣe ẹ̀fẹ̀ ó ṣeéṣe torí pé táwọn olùmọ̀ bá ti àpò ẹnu pa kankan wọ́n yìí sàdédé ṣe yàpẹ̀ náà kó ṣe pé ẹ̀rí tó mú yàpẹ̀ ẹnu wà ọ̀fà ìrẹ̀lẹ̀ kò lè kẹ́gbìn ó ti ṣe kó ṣe pé nítorí gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní pé bómi bá ti lè tú ó ti ṣe kó ṣe pé nítorí gbà lérò pé tómi bá ti lè pọ̀ tó kẹ́gbìn méjì kò lè lágbára láti faradà ẹ̀gbin ó ti ṣe bí àlẹ́ òṣèṣe kó tómi bá ti tó kẹ́gbìn méjì kò lè lágbára agbára láti fara da ẹ̀gbin ó sì ti ṣe pẹ́ẹ́pẹ́ dábàá lérò ni pé tómi bá fi lè pọ̀ tó kẹ́jì méjì ẹ̀gbin ò lè ní gbèsè ó ti ṣe àbí òṣèṣe méjì ló ṣe ṣe ṣùgbọ́n láti wá mú tìyí tá a fi ti wá lò òkò yẹ ìyẹn ní báwo hànífà bí àbúrò hànífà bá takò nípa kankan ní fíkà ni ó gbà kọlọ nítorí pé ọlọ́run fún àbúrò hànífà ní òye àti làákà yíyọ òfin débi wípé wọ́n gbà á lọ́gà nínú tọ́jú máa àìlùmọ̀ kẹyà òṣìṣẹ́ pẹ́jọ́pàdé tìyẹn tí wọ́n gbà lérò níbi. tómi bá fi lè tú kẹ́ẹ̀gì méjì o kò lè fara dẹ̀gbin mọ́ àbúkọ́ ti dẹ́ pé dọ́gba rẹ tọ́ba fi lè tú kẹ́ẹ̀gì méjì pé ẹgbẹ́ òun lè gbèsè ẹ̀rọ pé méjèèjì náà ló ṣe sí so nítorí tèmi bó láti wàhálà fi táàbì tí wàá lẹ. ìyẹn ni pé a gbọ́dọ̀ mú kan ní méjèèjì láì rẹ́rìí mi látòde tí ó kìn lẹ́yìn. gbogbo àwọn nǹkan tí alimami Abu Hanifa rahimahullah tí wọ́n fi kọ́ lu àbí tìyẹn pé a lè fi sẹ̀rí. ṣùgbọ́n lamiyan jos ó ti ti ọ̀rọ̀ àbọ̀ ànífàdà mẹ́ lamiyan ahmed alkhabar bẹ́ẹ̀ ni ó ṣe ṣe ṣùgbọ́n lamiyan jos kò lè dẹ́lẹ́gbìn ó ti ti ètò wọn wí kàn yín pa ó ti dànù. alakul lahal adébí yé alimami shafi'i àtàwọn lẹ́yìn rẹ̀ imaamu ahmed nù riwaya àtàwọn lẹ́yìn rẹ̀ àwọn fẹ́ láti fi ṣàpèjúwe ọmọ kọ nǹkan mímu tí ẹ̀gbin ò lè rí gbèsè ó gbọ́dọ̀ tó kẹ́ẹ̀gì méjì. alimami ibn abdulbar rahimahullah ta'ala nínú tí àwọn àtẹ̀míhìd nínú sàlàyé nípa àwọn hadith tí mo wá pa àwọn náà sàlàyé pé hadith yìí mo tọ́ ibú sanadan wa mẹtìnà àwọn tó fi kún wọn nà tó gbà wá gan mo tọ́ ibú nítorí tó wá gan mo tọ́ ibú torí rẹ̀ wal-istirāb sababun min asbābi ḍa'fi al-hadīthi 'inda al-muhaddithīn wọ́n sọ fún àdéhìí ọkọ̀ ìrora wọn àwọn rìwáyà tirẹ̀ àwọn ìgbà wo oríṣiríṣi tó wá ń parẹ́ takora wọn wọ́n ń bẹ nínú àwọn sábàbí tí máa sọ àdéhìí ti pè é torí rẹ̀ ló ti jẹ́ pé nínú ilmi al-mustalah àlàyé àhàdéhìí tó ẹ̀rí pé nínú àwọn ànúwárò àhàdìsì bàáyíṣẹ́ onáni àhàdìsì mọ̀pọ̀rì. sọ àhàdìsì mọ̀pọ̀rì pàì. sọ àlùmọ́mí bin abdulbar wọn láti fi wọn bàáyí. sọ وإذا ثبت ضعف الحديث لم يصح الاحتجاج به kọtọka fẹrẹ tọba ti fẹ ṣùgbọ́n lọ́dọ̀ akọ́ kan sọ̀rọ̀ ni lọ́dọ̀ ẹlòmíì bọ̀ àìfù ni ẹni tó ní bọ̀ àìfù ni iṣẹ́ ti ń bẹ wájú tiẹ̀ ni pé kó mú kí ẹni tó pé ni kọ́ gbà pé bọ̀ àìfù tó sọ pé ni kó gúnrégé kó náà àwọn ìgbà tí wọ́n bá ti rí èyí ṣètò náà rí èyàn ṣe kálukú òjì tó bá gbọ́ nù. eléyìí lọ́fà ló fi jẹ́ pé hadith yìí sábà ní ọ̀rùn pé ọwọ́ báyìí wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú pé kólẹ̀tẹ̀ kólẹ̀tẹ̀yìn tẹ̀lẹ́sẹ̀ tìlẹ̀ ẹ̀kọ́ ẹ̀ wá tó kẹ́ẹ̀gì kan kẹ́ẹ̀gì méjì kẹ́ẹ̀gì mẹ́ta lẹ́sẹ̀ ọ̀tà kura wọn. tọ́ ó tún wá nù àwọn rìwáyà kan ìgbà tí wọ́n ta pé mọ́mú Ṣáfi'í bẹ́ẹ̀ ìpè kẹ́gì bo ni ó lọ wá nù àwọn rìwáyà kan pé kólàtẹ́n kakólàtẹ́n kakólàtẹ́ hajar gẹ́gẹ́ bí kẹ́gì hajar hajar ní Bahrain bí wọ́n ní irú kẹ́gì kan bẹ́ẹ̀ sẹ́yìn mọ́ Bahrain àwọn ọmọ Bahrain ìlànà àfẹ́ lọ sí mẹ́ẹ̀ fa ah, ìdí wọn máa rí ibikíbi iná ni wọn máa fi sòfin nínú rẹ̀ báyà kan wípé kọ̀kúl láti Baghdad àbí kọ̀kúl láti Iraq gẹ́gẹ́ bí kẹ́gì iraki kí làwọn wà lórí àbí òye tó lẹ́fọ̀ọ́ gbogbo nǹkan tó ṣe é pé wàhálà ni kò lè tètè kọjá pé ni wọ́n ń lọ àdéhìyẹn má. ó ti tó wa. káfí àdéhìí ìnàlmá àtọ̀hóró láàyò náà jésù kò ṣẹ́yìn káfí sẹ̀rí pé ntí wọ́n má tó lè fọ nǹkan mí má lómi nǹkan kan ò lè sọ ọdẹ lẹ́gbìn òtítọ́ àwà Allahumma àfi táyà ìsì bá fẹsẹ̀ nílẹ̀ làákín tó bá fẹsẹ̀ nílẹ̀ yóò ti tàkìlì dùn máa kó lẹ́kọ̀ọ́ fi hadithi al-awwal hadithi alákọ̀ọ́kọ́ sọ́ọ́lẹ̀. pé ntọ́mọ tó lè fọ nǹkan míì máa lomi nǹkan kan ò lè sọ di ẹlẹ́gbìn a ti mà yín pé omi yẹn ké àwọ́pọ̀ àdéhùn yẹn ti fẹ́ lórí ẹ̀ àmọ́tí tá a bá ti mú eléyìí tá a ló na fẹsẹ̀ nílẹ̀ tá a fẹ́ lò a jẹ́ pé a sọ pé iná ma ọ̀kọ̀hóró láàyò náà jésù òṣèyí ìdá abálàgà kùlẹ̀tẹ̀yìn pé ntọ́mọ lè fọ nǹkan míì máa o nǹkan kan lè sọ di ẹlẹ́gbìn o lópin ìgbà tómi náà bá ti tó kẹ́ẹ̀gì méjì ẹ̀yin náà wò ó wò fi tọ́ba pé kẹ́ẹ̀gì méjì wọ́n ní kẹ́ẹ̀gì ó sà fa ike àwọn ẹni lìtà gbogbo yóò bí ọ lé àmọ́ òní bí ọ torí wọ́n ló pé kẹ́ẹ̀gì kẹ́ẹ̀gì báwò tó ń torí délé ló ti jẹ́ pé àdéhùn yẹn mọ̀ pọ̀ ọ̀dọ̀ ṣùgbọ́n àdéhùn jẹ́ mọ̀ pọ̀ ọ̀dọ̀ kí ló rí tàbá fi mú wa àfáà mi wá nítorí pé apá kan náà olùwọ́n sọ pé sahih àfáà ti mú wá nítorí pé apá kan nínú àwọn olùwọ́n fi sẹ̀rí nípa ntọ́jẹmọ́rọ̀ mi ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀ òtó láwàáwí tó lè mú ni máma nípa ẹ̀rí kan nítorí pé ẹ̀rí ọ̀fẹ́sẹ̀ rinlẹ̀. tó ní rẹ rẹ̀ pé káwọn akẹ́kọ̀ọ́ mọ̀ ń pa rẹ̀ níjọ́ bá fi sẹ̀rí kò ní mọ̀ pé kò fẹ́ sẹ̀rí lẹ́sì níjọ́ bá sì fi sẹ̀rí kò ní mọ̀ ọ̀nà wo ni wọ́n gbà fi sẹ̀rí ti jẹ́ pé nínú ti mọ òdodo kò bí kó tún mọ tó fàtẹ́ni tí òdi òdodo yẹn mú tó mú wọn dì mú. nítorí pé tó wá fi mọ tó fà tó mú wọn di òdodo mú á rọrùn fún ọ láti lè mú gbọ́ kó sì gbà ipò òsì lórí òdo. torí délé yóò tún kọ́kọ́ gbọ́ àwáwí ẹni tó takò yàn yé dáadáa nígbà tó bá gbọ́ àwáwí rẹ̀ yé dáadáa á rọrùn fún ọ láti ti kúrò nídìí ntọ́gbọ́ yìnyẹn nítorí pé ó lè ṣàlàyé ibi tó ibi tó ti lẹ ibi tí o ti gún régé ibi tó ti kù díẹ̀ káàtó fún àmọ́ tó o bá gbọ́ yé ọ wá fẹ́ máa máa ẹ̀yọ ní panumá àfẹ́gbọ́ kankan à panumá àfẹ́gbọ́ kankan òṣù ọ̀nà wa ló fẹ́ gbà pé tí wọ́n sọ̀rọ̀ òdodo o ní láti gbọ́ bí o sọ kọ́ ọmọ tó fi tẹ̀lé mọ̀tò bá mọ̀ ọ́n tán ẹ̀yìn rẹ̀ lọ́mọ afẹ́tì f torí ẹ̀ àdéhìí àwọn kan fẹ́ sàhìn ni àwọn kan fẹ́ bàáìkù àní sọ yìí pé ìgbà táwọn kan ti sọ pé bàáìkù kò lè jẹ́ sàhìn láyà ábàdà ẹ̀mọ́ yẹ àdéhìí táwọn kan sọ pé bàáìkù ni tó sì jẹ́ sàhìn ẹ̀mọ́ yẹ àdéhìí táwọn kan sọ pé sàhìn tó sì jẹ́ bàáìkù kálukú pẹ̀lú òye àti ìmọ̀tọ́lọ̀ ọ̀kùnrin ni ó fi máa dájọ́ ìjọba hàn sẹ́lómi pé tó rí òṣè dédé à màtún náà gbẹ́nu rẹ̀ pálágbàpọ̀ yóò sọ pé tiwọn náà rí òṣè dédé. tó wà á kẹta ilé ìjẹ ti àdéhìí ẹlẹ́kẹ̀rin nínú àwọn ẹ̀kọ́ sáárì mú bẹ́ẹ̀ tó bá jẹ́ pọ̀ fẹsẹ̀ rìn lẹ̀. ó ní wípé omi. kìí ṣe gbogbo ògbà ilẹ̀ ìgbìn kìí la palára rẹ̀ bó fẹ́ kó ṣe pé àwọ̀ rẹ̀ yí padà àádùn rẹ̀ yí padà. bákan náà títọ́ wò yí padà òórùn rẹ̀ yí padà púpọ̀ ẹran òòlà rẹ̀ sì ní kọ́ jẹ́ kẹ́ẹ̀gì méjì tí ọba ti tó kẹ́ẹ̀gì méjì yìí kọ́lá tó ti pé ààrá yẹn gbin tọ́wọ́nù rẹ̀ lójú àtìtọ́wò àgbóòrùn rẹ̀ àgbọ̀dọ̀ ló tẹ̀. tí àdéhùn ibà tẹ̀ nílẹ̀ ṣé nǹkan ó sí ni àbí ọ̀rọ̀ yóò le. torí délé alhamdulillah àdéhùn tí wọ́n ní ó ṣeéṣe ó ṣeéṣe so ó ti jọ bíbá tó ṣe pọ́ lẹ̀ alhamdulillah so ó túmọ̀ sí pé innal ma'a tahurun la yunajjisuhu shay' orí rẹ̀ láti wá ti sìn ntọ́ mọ́ tó lè fọ nǹkan mí lómi ọ̀pọ̀ àbókéré kò sí tó lè sọ di ẹgbẹ́ àyàfi tí àádùn rẹ̀ òórùn rẹ̀ bákan náà àwọ̀ rẹ̀ tó bá yí padà tí ọba ti yí padà ń kọ́ láì rẹ̀ jésù owó ṣẹ̀yì. àfa àwọn amú ẹgbàáwọ̀ rẹ̀ lẹ́ka àwọn. eléyìí wá láti ọ̀dọ̀ عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يغتسل أحدكم في الماء الدائم وهو جنب أخرجه مسلم وللبخاري لا يقولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه ولمسلم منه ولأبي داود ولا يغتسل فيه من الجنابة حديثي هو لسر أبو هريرة الله بقي ينسي ولي الشرم يكافي الله بقوم باني لا يغتسل أحدكم أن كان يوم ما ويو في الماء الدائم إنه متدفن omi kìí sàn wọ́pọ̀ ọdúnú ní ìgbà tó ń jẹ́ ní jíjà náà bá ń bẹ lára ẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ omi adágún ló ń tí ń wẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ nu omi adágún ló dúró sí tó ń tí ń wẹ̀ nígbà tó ní jàǹdàbà lára Al-Imam Muslim. وللبخاري عبارة من سوى نترى إمام البخاري عبارة إكنا بلون كما لقى إمام البخاري نكي لا يقولن أحدكم في الماء الدائم الذي لا يجري ثم يغتسل فيه أن يعني كانوا وقالوا ما تو سنو من يدكم tí kìí sàn wọ́n tún ṣàlàyé kí ni adágún yẹn tí kìí sàn lẹ́yìn náà kọ́ ọmọ wa tún wẹ̀ nú ẹ̀. alimami muslim àwọn tó gba ẹgbàá wa mi wá látọ̀dọ̀ Abu Hurairah yìí kan náà bẹ́ẹ̀ Abu Dawud àwọn náà gba ẹgbàá wa rọ̀ yìí wá pípa ni wàlá yọ̀rọ̀ tẹ̀sílì fíhì mí nà lè ẹ gbọ́dọ̀ máa wẹ̀wẹ̀ jánábà nínú omi adágún. hadithi yìí sábà wò wò á rí i pé diqqatun fi tasnif wa amanatun fi al-ada' ọmọ kan olùmọ̀ wa pé òpin ká sọ̀rọ̀ bó ti wá ń bẹ fáwọn olùmọ̀ wa kí ni tó le. láyé ètò ọgbà sọ pé ọwọ́ Bukhari wa Muslim hadith alákọ̀ọ́kọ́ yẹn sá ti Bukhari àti Muslim lọ gbà wá wàrà tó o bá padà sínú Bukhari ò ní rí ibi tí alákọ̀ọ́kọ́ yẹn. òtítọ́ mú tẹ́lẹ̀ kejì wá ní ti sọ pé ọwọ́ Bukhari wa Muslim sá but ò ní rí bó ti ṣe wà yẹn lọ́dọ̀ Muslim. torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àdéhùn yẹn tí alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì yẹn muttafaqun alayhi iná làákùn متفق عليه Bukhari àti Muslim ló gbà wá torí pé sàbí kan náà ni àwọn méjèèjì gbà wá gbọ́dọ̀ rẹ̀ Abu Hurairah muttafaqun alayhi ìlàdé ṣùgbọ́n nǹkan tá a sàn sọ ni pé tó bá mú ìwáyà alákọ̀ọ́kọ́ wa wọ́n sọ pé muttafaqun alayhi wa hadha al-lafzu li Muslim ṣùgbọ́n gbólóhùn eléyìí ti mú. tó bá jẹ́ pé tẹ́lẹ̀kejì lọ padà lò ó sọ pé mo ti dábọ̀ fún alẹ́ yìí wọ́n lọ bò lé Bukhari Bukhari ló ní gbóná ẹ̀rí. àmọ́ tí wẹ́ẹ̀dì wọn bá yàtọ̀ síra wọn from a to tó ti jẹ́ ẹni tí bá kọ̀ wò wàhálà yóò ṣe o. ọkàn ní sọ pé mo ti dábọ̀ fún alẹ́ yìí kọ́ ọmọ lọ kọ́ ọmọ lọ bó mutafakun alẹ́ yìí ta ló ní gbólóyìn tó ṣe é ọkàn rí mu síra kan pé yẹ Bukhari àti Muslim ọba mutafaqun alayhi ọyẹ kọ padà ní Bukhari àti Muslim kó tó wá fi hàn wá ipe sí àlékún bẹ́ẹ̀nù rẹ̀ àbí òsà lè torí ara ti kàn tó bá lékún nù ìwà àyà kan ó ní tùmọ̀ tí ó mú wánu sọ́kà. torí àpadà sínú àwọn síra yẹn wọ́n wá wò ó tí wẹ́ẹ̀dì wọn bá yàtọ̀ ọ sọ pé mutafaqun alayhi Bukhari gbé jáde bí àmọ́ bí tó bá sọ pé eléyìí ni gbólóhùn ti Bukhari ọ̀padà síbẹ̀ yóò bá pé Bukhari ló mú abẹ́ yẹn àjẹpẹ́ ti Muslim àtọ̀ ó lè jẹ́ pé harafi kan alifábẹ́ẹ̀tì kan péré ló lékún àbí ló dínkù nú ẹ̀ o lè sọ pé muttafaqun alayhi wal lafzu lahuma àlá ọ̀sọ̀ ẹni tó ní lọ́kùnrin eléyìí eléyìí ń bẹ́ẹ̀ àmàlà ti ń bẹ fáwọn mùsùlùmí tó àpèjúwe irú rẹ ní al Ibn Hajar rahimahullah ta'ala náà fi lélẹ̀ fún amẹ́yẹn. ẹnitọ́gba adéǹtì wa àti sọ̀rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà ọ̀nà ni Abu Hurairah radiyallahu wa ìgbà àti ọlọ́run wa kó máa bá ní láyé tẹ̀sílò àfikún tó máa wọn gbọ́dọ̀ wò nínú omi tó dágún ṣùgbọ́n wọn wá là ń parí wọn ní wẹjọ náà bá lọ gbọ́dọ̀ wẹ mbẹ lẹ́yìn pé tó bá wẹ kankan fẹ́ wẹ ọmọ ọba fi tọ para àmọ́ wẹjọ náà bá àlejò àyètélé ń bọ̀ ọgbẹsẹ kọ omi nìyẹn ọmọ àdà tó islam ọgbà o hmm. àmì ní ìsìn wọn sọ fún wa nípa ẹni tó wẹ wọ́n ní olùgbọ́dọ̀ wẹ̀ nínú omi tó dágún lásìkò tí ọwà pẹ̀lú jàmbá wọ́n mú ọ̀jọ́nùbù yẹn jumla yẹn hàl jumla tún hàlìyà yẹn ni pé olùgbọ́dọ̀ wẹ̀ nínú omi adágún ní ìgbà tí wọ́n jẹ́ oníjànàbàlà eléyìí jẹ́ rí báyà lákọ̀ọ́kọ́. alimami muslim àwọn náà gbé jáde báyẹn nínú tìlú wáyà tí imam bukhari wọn ní ẹnìkan ní ọgbọdọ máa tọ̀ sínú omi adágún o èyí tí kìí sàn lẹ́yìn náà kó tún wá máa fómi wẹ̀. àìgbà wọ̀rọ̀ ti bukhari á gbọ́ ilé ara rẹ̀ pé tẹ́ ẹ̀ bá ti tọ̀ sínú omi adágún kò burú kẹ́gbẹ́ mo yé ti bukhari sọ pé ọ̀ máa tọ̀ sínú omi adágún tí kì í tàn lẹ́yìn náà kọ́ ọmọ wa fi wẹ̀ kí ni wọ́n kọ̀ fún wa ń bẹ̀ ìtọ̀ tí wọ́n kọ̀ fún wa láti fi wẹ̀ ṣùgbọ́n ta lákọ̀ọ́kọ́ kí ni wọ́n kọ̀ fún wa àti ẹ̀ gbọ́dọ̀ fomi adágún nǹkan wẹ̀ ọ̀tọ̀ sí ọ̀tọ̀ sí wọn lọ gbọ́dọ̀ fi wẹ̀ ọ̀kan mú ìtọ́kùn mú wa

fífi wẹ̀ngàn rẹ̀ eléyàn jẹ́ báwọn. àdìjẹ́lẹ̀ kẹta oníwọ̀n fi hàn wá wípé àìní fi wẹ̀hún ọ̀dà lórí jánábà nìkan ni wọlé ayọ̀bí sẹ́sẹ̀ ló fi yí mìíràn jánábà àti màpéwẹ̀ oríṣiríṣi tí ọ̀rọ̀ wa tó kò fi wẹ̀ jánábà tó lè fi wẹ̀ háìl tó lè fi wẹ̀ jimá tó lè fi wẹ̀ ẹ̀yìn àlàyé ọ̀wà tẹ́lẹ̀ jẹ́ àwọn àríwáyà èyí tó wá nípa àdéhìí báyìí. tọ́ sábà wọ àdéhìí báyìí á rí i pé. nínú tala kọ wọn là gbọ́dọ̀ wẹ̀ nínú tala kejì wọn là gbọ́dọ̀ tọ̀ ṣùgbọ́n tá a bá wo méjèèjì tá a ti làákà ìsì á rí i pé wọ́n ń kọ̀ fún wa láti wẹ̀ wọ́n ń kọ̀ fún wa láti wẹ̀ nínú omi adágún rìwáyà ẹlẹ́ẹ̀kejì sì ń ṣe àpèjúwe tí máa sábà ṣẹlẹ̀ sómi adágún òun náà ní kó ṣe é ṣe kí wọ́n ṣe kí ni wọ́n tọ̀ sí. àkàmọ́kùnrin wa yóò wá sùn tí wọ́n ń ṣe sílé ìwé ìgbàlódé tí wọ́n pọn mi sí tí ó kù sá téèyàn sọra rẹ̀ sínú ẹ̀ omi àdámù náà ni má wẹ̀ má fi wẹ̀wẹ̀ jánábà kí ló dé nítorí kó ṣe pọ̀ sí i sá wọ́n á sọ pé ìnàlmá ọ̀pọ̀ òórùn láàyò nàìjíríà. eléyìí wọn lọ gbọ́dọ̀ wẹ bẹ ọba àwọn tọ ọgbọ́dọ̀ wẹ jáná máa ń bẹ yẹn kí tó bá fẹ́ wẹ ìwẹ ẹ sọláìtì sọ̀rọ̀ àrẹ bẹ wọlọ mọ àmì tó bá pé wẹ jáná báyìí ọgbọ́dọ̀ wẹ bẹ omi ọba àwọn ju bẹ́ẹ̀ lọ wọn lọ gbọ́dọ̀ omi tó dáhùn ọgbọ́dọ̀ fi wẹ ọgbọ́dọ̀ fi wẹ ìwẹ jáná báyìí. ṣé omi yẹn pọ̀ àbò kéré àròkùnrin ọ̀rẹ́ jánábà torí pé ìdábàlágà lọ́wọ́ kò lẹ́dẹ́yìn làyà mẹ́l kábẹ́tẹ̀ àbí omi yẹn kéré àdéhùn yóò fi hàn kó kéré àwọ̀pọ̀ gbogbo ẹ̀ ọ̀dà tó mi bá pọ̀ ńkọ́ tá sì mọ̀ púpọ̀ sẹ́gbìn bẹ̀ àkórira kò fi wẹ̀wẹ̀ jánábà tọ́ba kéré ńkọ́ fọwọ́ haram lẹ́yìn tí màá yí pé al-karahatu min qabil at-tahrim nítorí pé an-nahyu fihima mawjud méjì náà ni wọ́n ti kọ̀ fún wa sòṣùgbọ́n kíkọ̀ tó àánú tààrà ọlágbára ti ti mọ̀kúrò lọ. torí de eléyìí báyìí eléyìí fi hàn wá ipe tabasọ ipe tí ẹ̀gbin bá wọnú mi tí ọba ti yí àwọ̀ rẹ̀ padà àbí títọ́wò rẹ̀ àbí òórùn rẹ̀ a lè lò kí a ló dé kí a lè sọ̀rọ̀ lọ́wọ́ àdìsí lọ́wọ́ àni ká tá máa fi wẹ̀ tí o bá yí nǹkan kan rẹ̀ padà tá a tó lè fi wẹ̀ alábọ̀dọ̀ tó fi wẹ̀ tó bá ti di omi tó dágún. torí ẹ̀ apá kan nínú àwọn olùmọ́ni á ní fi wẹ̀ tà àbúdẹ̀ nítorí wọn làbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ láti fi sẹ̀sìn. títí gbígbọ́ sani bisimilá sẹ́nà lẹ́nu nínú eléyìí ìtẹ̀lé tọ́lọ́ omi ọba àmà alábọ̀dọ̀ fi wẹ̀ tó bá ti di omi adágún. so wọ́n ní eléyìí yẹn àtàbò. agbáta sì ké mọ̀kúrò yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sábà wo àríkún ní àgọ́dọ̀ wẹ̀ pẹ̀lú omi tó dákún àgọ́dọ̀ fi wẹ̀wẹ̀ jánábà. eléyìí túmọ̀ sí wípé. tí wọ́n bá tọ̀ sí i àgbọ̀dọ̀ fi wẹ̀ kò sì yí padà wọn ọ̀tọ̀ sí àtúgbọ̀dọ̀ fi wẹ̀ bákan náà. padà ìgbà tó ti sọ pé bìnnà ìdá ìpìlẹ̀ ní nàìjírí pé àgbọ̀dọ̀ máa tọ̀ sínú omi tó dágún tí kìí sàn ṣé a lè gbọ́ yí lára rẹ̀ pé kò burú ká tọ̀ sínú omi tí ọ̀dágún ti ń sàn. tó burú àbí òburú na òburú omi ń sàn omi táwọn èèyàn ń pa tí wọ́n mu wọ́n sì bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ọbẹ̀ sọ́dà abẹ́ na òburú torí pé omi ó gbé tọ̀ lọ fa tó túmọ̀ sí pé mafhumul mukhalafa nínú hadithi ọ̀wà. ibi láyà kò lẹ́nà àhàdùn. كن في الماء الدائم لا بأس أن تبول في الماء الذي يجري وبروك وتصنع من تنسى أما أكرمكم الله آه وبروك جاكين وتصنع من تيو داونه وقوم في الساقن دي صح اليوم هنا تلو بعدين ونان أما تمانسا آه نتين أو عمي tí omi ẹ̀rọ ń ti ń dà àbí ẹ̀sìn ẹ̀ ní ṣáwà ẹ̀ ti fa omi sínú táǹkì ọwọ́ àti sórí yàá ìgbà tí wọ́n sọ pé ọmọ kíkà lomi lòkulò ọ̀dánú ẹ̀sìn ọkàn sí sórí pé gbogbo táǹkì wọn fẹ́ wọn fẹ́ ọ̀flóòdù ẹ̀ wọ́n àti sórí bẹ́ẹ̀ lómi ti máa ṣe léwu ẹ̀ nù yọ wá sí yàá pé yẹs yẹs pé ẹ̀rọ pé tómi máa ń dà yọkàn sọ ni yóò ti máa ń pé omi ń gbé lọ sọ àmọ́ tó mi bá tó kọ́ dàn o kò <laughs> ní tọ̀ eléyìí túmọ̀ sí pé tó mi bá ń sàn kò burú kọ̀ tọ̀ àmọ́ tí ọba sàn kọ̀ tọ̀ o ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó dáa náà ni pé kọ́dà tó mi bá ń sàn tó dáa sí ni kéèyàn sọ̀rọ̀ apá ti tọ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀dà kéèyàn fojú rí ní tí ọ̀dà ẹnì kan bá gbé igbá rẹ̀ wádìí odò tó fẹ́ pọn wọ́n kàn lo ọwọ́ fúgede gómi ń sàn bẹ̀rẹ̀ sí tọ́ ẹ hmm? ẹnìkan kàn fi ọkọ̀ akọ́kọ́ nù mí ọ̀fẹ́ máa bomi lọ́ba rí tọ̀ sẹ́wọ̀n pé kò ní sàdúrà sá tí ọba sì ṣe pé ó pòsè sá <laughs> so ọlọ́mọdé àárí bí ó ti dà so. àbí òkèrè àmì ìtọ́sà dáadì ní kíkẹ́ ọmọ tọ̀ ọ̀bẹ. Ada ṣé a lè ka ìgbẹ́ náà fún bẹ́ẹ̀? Ẹ gbọ́dọ̀ tọ̀ sínú omi tí kìí sàn ìgbẹ́. Ẹ gbọ́dọ̀ yàgbẹ́ o sínú omi tí ì sàn. rẹ̀ àbí tọ́ka rẹ̀ sórí èwo lówó èwo ló nípọn jù tọ́jú ẹ̀gbìn jù náà sábà ní ẹ̀ gbọ́dọ̀ tọ̀ ajẹ́ pé ẹ̀ gbọ́dọ̀ tẹ̀ ọ̀kẹ́ ìyàgbẹ́ bẹ̀ yẹn ọjẹ́ yé níbẹ̀ yẹn. ṣùgbọ́n ẹ̀gbà ọ̀rọ̀ kan àwọn sọ yín pé ìtọ̀ ni wọ́n sọ wọn sọ ọ̀bẹ yẹn pé sẹ́yìn bá yàgbẹ́ bẹ́ẹ̀ kò burú torí pé ìtọ̀ lànà bèbè ẹ̀ máa ń pa nàbì sọ̀rọ̀ tí ò sọ sòrí wáyà kan wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ Imam Ahmad rahimahullahu ta'ala. tán ilé ìjẹ́bi ó ti ṣe jẹ́. tí ẹ bá wá tọ̀ sínú gbáńkọ́ tó wá da sínú omi tẹ̀wọ̀n kíkọ́ tọ̀ sómi ọtọ̀ sí gbá ọtọ̀ sí pò ọwọ́ àdá sómi má tọ̀ sómi là wí kò sí yàtọ̀ láàrin méjèèjì kò sí yàtọ̀ láàrin méjèèjì torí ntí wọ́n ń pọ̀ máa ní pé má jẹ́ tọ̀ fún mi yálà ọ̀tọ̀ tààràtà àbọ̀ ọ̀tọ̀ sí nǹkan kan ọ̀dà rẹ̀ ìtọ̀nìtọ̀ máa jẹ́ gbogbo wa. tọ́ wọ́n ní àgbọ̀dọ̀ fi wẹ̀wẹ̀ jánábà ṣé ó túmọ̀ sí pé ká lè fi sàlọ́lá tàbá tọ̀ sínú omi tá a lè fi sàlọ́lá là nítorí pé wọ́n sọ jánábà torí pé ń lọ ga jù wọ́n fi pàkíyèsí wa sí ètò kéré jù fọ̀gánà tẹ̀m̀bé hàn bẹ̀l àlẹ́ àlẹ́ àdẹ̀nà wọ́n wí ètò ga jù torí kálíbà wọ́n láti pàkíyèsí wa sí ètò kéré jù pé tí ọba tọ́kẹ́ fi wọ jánábà kò tọ́kẹ́ fi sàlọ̀ àlànà. tọ́ ṣùgbọ́n o. ọwọ́ aláǹtí ọ̀dọ́ dawud zahiri ọ̀gá àwọn zahiriya. àwọn sọ pé ìdánábì kọ sallallahu alaihi wasallam nípa àbúrò tọ zahiriya làwọn ntọ́hàn làwọn ń tẹ̀lé la yabulanna ahadukum fil ma'i jayid. ẹ̀ka yóò gbọdọ̀ tọ̀ sí omi adágún kí ló wá náà di máa tọ̀ sínú omi adágún wàhálẹ̀ yìí lọ́dọ̀ táwọn wàhíríyà tó bá tọ̀ sínú kóòtù ọ̀dà sí òbúrúkọ fi sàlùwàlà òbúrúkọ fi wọ̀ ẹja náà bá torí ọ̀tọ̀ sí fa ọ̀dà tọ̀ sí ni wọ́n sì ní ọ̀gbọ́dọ̀ tọ̀ sí ni àmọ́ wọ́n dà tọ̀ sí nítorí pọ̀ ọgbọ́n tó wọ́n sì tún ní tó bá ṣẹlẹ̀ wípé ìgbẹ́ lèèyàn lọ yà sínú omi o wọn ní kìí sùn lànà nábì ní kámánì tó bí wọn bá sọ bẹ́ẹ̀ kí ni ọba múni mọ̀ pé bọ́ọ̀ ìrìyà ni wọn tó sì wàdálẹ́kà huwa alì yàkó bẹ wọ́n ìrìyà tìhìm eléyìí ń gan bá lọ ìrìyà wọn mọ̀ pé bó ṣe hàn náà làwọn tẹ̀ làákà ń kọ́ wọn gbọ́dọ̀ lò subhanallah àwọn alùpùpù ayé. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ̀sìn máa dúdú lẹ́sìn Islam ẹ̀sìn wọn ẹ̀sìn Islam wọn pọ̀ sí ọ̀pọ̀ púpọ̀ máa sọ sínú omi adágún. ọjà omi adágún yẹn ó fẹ́ fi wẹ̀ ó fẹ́ fi wẹ̀ ṣùgbọ́n ọkọ̀ wù ọ láti tọ̀ sí ni gẹ́gẹ́ bí omi tó dá lójú títì tí lè tọ̀ sí ìyẹn wọ́n tọ̀ sí o torí tí ọba tọ̀sí ọ̀tà kú ìlànà àdúgbò Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin náà wà burú tó lè tara rẹ̀ sẹ́lẹ̀ lórí tìrìtì yéésì kó fi wẹ̀ o àmú mi adágún ni àlọ́ ọ̀rọ̀ ti fẹ́ nítorí tó bá ti sọ sí pínrín fẹ́ràn kí tòmátò bá gba àbẹ̀ tó bá ta sí yẹn la ìwọ lójú wọn ta sọ sí yẹn la. bákan náà àtúrọ̀ fún láwọn agbègbè ibòmíì tí ò wọn lè jẹ́ pé omi tọ́dágùn tó wà níbi tó wà náà làwọn èèyàn mọ̀mọ́ lọ gbọ́n mu lọ́pọ̀lọpọ̀ àwọn gbèríko ẹ lọ wò náà omi adágún yẹn tó yẹ tí wọ́n bá rí wọn lè fẹ́ bí fún làwọn òmù ni wọ́n fi ro kà ni wọ́n fi ṣe sẹ̀mọ́ bí ta ni wọ́n fi ṣe ìwọ́ wa lọ́tọ̀ sí torí pé wọ́n lọ gbọ́n subhanallah kò yẹ kò sì tọ́ ambos kéèyàn wà lọ ìyàgbẹ́ bẹ̀ àwọ̀ ọ̀bẹ ní sáà ṣùgbọ́n àtúnà ní kẹ́ sọ̀rọ̀ fún ẹ sọ̀rọ̀ fún mẹ́lẹ́ àyìnà tẹ̀lẹ̀ àwọn àyè àwọn àyè ìṣẹ́bì mẹ́ta àyè ègún mẹ́ta náà ní kọ́ lọ sùn kọ́ lọ tọ̀ sáàrin ọ̀nà táwọn èèyàn ọ̀nà tó ń gbà lọ ilé tó ń gbà lọ tó ń gbà jáde tó ń ṣe kínní ó lè ẹ̀sìpẹ́kì pípẹ́ ọ wà mbẹ́ ọ̀kàn rí gbẹ lọ́nà ní gèlè mà tọmọ pé ǹjọ́ màá wí ni pé ah ta ló lórí ibú tó wá dán ìwò ah kò ní dá o ah tó kán ọ wá láàyè rà tó fún ọ ní sàdúrà fún anábìnrin ẹ sọ̀rọ̀ àfún ẹ sì pé láwọn àwùjọ àwọn Yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ètè tọ́lẹ̀ sá wọ́n kàn máa wá bí kan farapamọ́ sí ẹ lọ lóṣù ẹ yà gbẹ́sọ́nà ẹ wá dúró pèsè ọmọ fẹ́ lómi ìjà lójúmọ́ kan hmm? ọ̀dà ọ̀yàgbé ọ̀nà ọkàn sọ̀gbẹ́ sínú páálí ṣúgà lọ́sọ̀ọ́sọ́ náà ìyàtọ̀ mẹ́ ẹ̀hán torí pé wọ́n ti lọ ìríyà pé a. Ah, kò yàgbẹ́ lọ́pọ̀ ọbẹ̀ kò sí yàtọ̀. ẹlẹ́ẹ̀kejì abẹ́ bòógì bòógì gidi táwọn èèyàn ń jókòó sí sáńtì gba tẹ́gùn tẹ́gẹ́tẹ́ bá ti fẹ́ nàjú ní àdúgbò yín nílé yín gbogbo ẹ̀ abẹ́ yín gbogbo ẹ̀ máa ń nàjú akáwọn kò wá ẹnìkan kan mọ̀ọ́mọ̀ lọ yàgbẹ́ bẹ̀ ní ẹgbẹ́ gbogbo ẹtí ti lé yìí a kò ní dáa fún a ayé pé ní. bákan náà ẹlẹ́kẹta ibi táwọn èèyàn ti ń pọn mí mu ọ̀hún àlọ́kọ̀ gbẹ́ẹ́bẹ́ láàrin láàrin lọ́wọ́. kéde dọ́dà gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kéèyàn sọ̀rọ̀ àkókò dínà. lẹ́nà ni gbígbé lọ wá ìlú oko olóko táwọn ti ń gbin ẹ̀gẹ́ táwọn ti ń gbin gbàdo táwọn ti ń gbin gbogbo ẹ̀ wá pé àwọn eré yóò bọ̀ láti àṣírí ìwé ló kú ọ láṣírí àṣírí ó tù ìṣèlú náà tó àwọn olókùn bá wọn mú kó tó kẹsẹ̀ bọ̀gbẹ́ tí ó ẹ̀sìpẹ́kì ẹ̀mẹ́ ẹ̀sẹ̀ mọ̀ pé kò ní sàdúrà lórí jẹ lẹ́yìn nítorí ọ̀jẹ̀ gbà má fi lọ́mọ láti ti rẹ̀ o. tó eléyìí jẹ ètùtù jẹ mẹ́ọ̀ tí a bá wọ adé ti yára ìfẹ́ pọ̀ nbẹ́nbẹ́ gan tó pọ̀ pé ẹ̀sìn mára ńlẹ̀sìn Islam ẹ̀sìn má ńlẹ̀sìn Islam ìsìláàmù kọ kéèyàn máa pòǹfẹ́ gbẹ̀gbìn kúrò lára tó máa fẹ̀gbìn para. àwọn wẹ̀ jánábà ó sì tún máa pomi tí ọ̀rọ̀ wẹ̀ tí ọ̀ma ọ̀ma fi wẹ̀ jánábà ìsìláàmù kọ. ọgbọ́dọ̀ tó omi tó máa dára ni ó fi wẹ̀ jánábà. ìyẹn tó bá yẹ pé ìwẹ̀ ẹ̀sìn omi tó máa la gbọ́dọ̀ fi wẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwẹ̀ àṣà omi tó máa náà la gbọ́dọ̀ fi wẹ̀ ìwẹ̀ tá à ń wẹ̀ lójoojúmọ́ ká má bàa máa rùn omi tó mọ́ náà la gbọ́dọ̀ máa fi wẹ̀ èèyàn kan gbọ́dọ̀ ti torí pépé tí wọ́n fẹ́ wọ ọṣẹ màá sì para kéèyàn sì máa tọ̀ níbi tó bá gbómi wẹ̀ sí kó sì máa fáìn tọ̀ sínú ìwẹ̀ rẹ̀ wípé gbogbo ẹ̀ yọ bara lọ ọlọ́mọ sì wà lẹ́ni tí fi tọ̀ para Islam ẹ̀sìn máa tutù wọn náà wò báwo ló ti máa jẹ ọjẹ lọ́kàn tó bá ti kú ní tó o fi wẹ̀ ìtọ́ mbẹ́mbẹ́ láàyè láàyè ó ní gbádùn tó bá jẹ́ mùsùlùmí gidi. ó tún lọ fi omi sin gbogbo ara rẹ nù kọ́kàn ló tó balẹ̀. torí de eléyìí eléyìí fi hàn wá wípé omi tó ń má láàmú fi wẹ ìwẹ̀ jánábà. bákan náà Islam ó tún kọ́ alẹ́ kọ̀ wípé jánábà yìí ti ń dá a máa pa o jánábà èsè ń dá àmọ́ pamọ́ téèyàn máa gbé jánábà káyé tí ò ní wẹ̀ tí ó kò ti tábà ń ti lo toilet paper ẹni tí èèyàn ti mùsùlùmí gidi màá nù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ̀n bí àwọn bí àwọn bàkàtà bíyà àwọn kẹfẹ́rí kẹ̀ǹtì tó ti kó àwọn ọmọ kíní jẹ́wẹ̀ ẹ̀yìn náà ti kú mọ̀ pé kó tó gba Islam ṣé wọ́n jánábà lẹ́sọ̀ fún mi àbí gba Islam. islam lẹsùn torí tó ṣe ti di jánàbà lọ tàmọ́ àwọn mùsùlùmí tó bá ti di ẹni tó ní jánàbà lára ọgbọ́dọ̀ wẹ̀ ni nítorí kọ́ ọmọ bá pàdánù kọ́ ọmọ bá sùn fún gbogbo tó máa ń ṣe èèyàn mójútó lé náà kàn náà yìí fọkàn ìwé jánàbà láàrin jánábà òun ò sára. ìsìláàmù kọ́ wa wípé omi adágún gan kò sáǹfà nínú ká omi adágún kò sáǹfà nínú ká fi omi tí o ò ní fi ọ̀dọ́ kó fi wẹ̀ tí o ti ọ̀dọ́ kó wẹ̀ o sì ní omi. ọwọ́ àmú pékinì. tó túmọ̀ sí pé ìsìláàmù gan ti kọ́kọ́ kọ́kọ́ wa báwo láti ti sọ àyíká wa tẹ̀ ẹ̀gbọ́n ẹ̀yìn wọ́n ti pè é kí náà ti pè é èmi ẹ̀gbọ́n nǹkan kan fi ní fún àyíká lé wa adágún máa ti wà tẹ́lẹ̀ náà ń kọ́ sẹ́wọ̀n wọ́n ń pòwe fún ọ lọ pé díkà ìka rẹ̀ clear bó ṣe léwẹ̀ náà lọ́ba dá omi dúró sínú ìbáàbù wẹ̀ tó ń lò ní kíákíá orúkọ àwọn ẹ̀fọn bẹ̀rẹ̀ sí jẹnẹrétì bẹ̀rẹ̀ ni ìrẹ̀lẹ̀ ìtumọ̀ sí pé ìsòkòtò ìgbà tó máa fi gbogbo ẹnu báyìí sọ̀rọ̀ kó tó yí ọ pé kí ni wọ́n ń pè sí díẹ̀ bọ̀t kọ́ wá lóminú dúrọ́ọ̀mù kọ́ ọkọ̀ alọ̀ dànù kómi adágún eléyìí ètò mi adágún ibi tó ń kó mi pamọ́ sínú omi tó nínú àmù ibi o gbó mi pamọ́ sínú omi tó nínú báàbù ibi o gbó mi pamọ́ sínú fún lílò. bẹ́ẹ̀ ń wáyé padà látàrí ibi tá a gbé sí àtúnlò torí pé tó bá gbó mi sínú drum tó ń má dada má ti bá sọ́sẹ̀ kan sálẹ̀ rẹ̀ ó sì má ti bá kan bá bẹ́ẹ̀ lómi àwọn gbogbo eléyàn burú alẹ́ lò torí pọ̀ ní pè ní máa ń àtìn omi tó yí padà torí àyè ibi tó wà nínú ẹ̀yọ̀ burú o lè mú o lè fi wẹ dábà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ nínú ẹ̀kọ́ tuntun wà ń bẹ̀ òun náà ní wípé ká máa mọ ibi tá a máa tọ̀ sí jàmá ká máa mọ ibi tá a máa tọ̀ sí. èèyàn ò lè wà kọjá bẹ̀mí ó sì máa jẹun kọ́ máa tọ̀ yóò máa tọ̀ náà ni àlàáfíà lẹ́nu kéèyàn tọ̀ àrùn ah, títọ́ sójọ́ mẹ́ta ọ̀gbádùn sòṣùgbọ́n máa tẹ̀yìn ọba tọ̀ kéèyàn ọmọ ọmọ gbolo tó ọ̀nbẹ nínú ẹ̀kọ́ gbogbo ẹjọ́ wa nílò àkàìláyé kò ní fẹ́ tọ̀ síbi tí wọ́n fi tọ̀ rẹ̀ tọ́ba tọ̀ sẹ́yìn yóò tún fẹ́ fi nǹkan sínú ìtọ̀ rẹ̀ tó apá kókókó bí ojú bí ojú ọ̀mù sìgá fa tó o ní fẹ́ kó rí tọ̀ rẹ̀ bàbá àfọ̀fọ̀ kọ̀bá àfọ̀ bẹ́ẹ̀ là tó ní làákàyè tọ̀ kò ní tọ̀ sínú omi tó dágún tòlùmí fẹ́ ba omi jẹ́ fẹ́ni tó fẹ́ tẹ́rí ìtọ́ wọn ni ìsìláàmù ò sì gbà kẹmọ omi ráàyè tókítọ́ bá ti tọ̀ sí ọba jẹ́nu tọ́wọ́ atọ́ omi tí wọ́n tọ̀ sí ká tó fi káwọn sóko wọn àti tọ̀ sí débẹ̀ káwọn sóko ká máa jẹ tọ́ tiẹ̀ lágbàdo kọ́tọ́ ìsìláàmù ọ̀gbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí o ti tọ́ káfí jẹ́ ẹ̀rẹ́ káfí ṣe fataláísà ìgbéyàn àà ah, ah, ìsìláàmù ọ̀gbà ọ̀ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ àfẹ́. sẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé Islam ń pè wá lọ síbi pé bàbá tọ̀ ká mọ̀ bí tá a tọ̀ sí o bàbá tọ̀ ká mọ̀ mọ̀ bí tá a bà tọ̀ sí. yàtọ̀ ẹni tó wọnú báàpù tí wọ́n ti po ọṣẹ mọ́ tó wá wọ bẹ̀ sí ń yí ẹsẹ̀ tí ń sẹsẹ̀ tí ń sorí báyìí wọ́n á ń tọ̀ ọ bẹ́ẹ̀ wọ́n á ń tọ̀ omi inú ẹ̀ kọ́ńkọ́ ẹ̀fọ́ náà ni ẹ mọ àti tọ̀kpóra tó ń kúkú sinra tó bá yá àá láwọn ọ̀gbọ̀n kúpa ẹ gbọ́dọ̀ tọ̀ sínú omi tó dáhùn. kò síbi tó lè gbọ̀nyà tó èèyàn gbọ́dọ̀ tọ̀ sínú omi tó dáhùn. àmì yẹn já bọ́ sínú omi ọ̀gbọ́n. wọ́n ti kọ́ nìkan kalẹ̀ omi ló kún mẹ́ wá tóbi wọ́n wá jọ bẹ́ẹ̀ ọ̀gbọ́n ẹni tí wọ́n kọ́ ọ̀rẹ́ mi gbà ọ́ ó ti jọ́ kìíní ilẹ̀ ọjọ́ kejì tó ń sú lọ tó ń sì gbọ̀n tó ń bẹ̀ gbogbo má parẹ́ torí pé lẹ́yìn ti di túláàsì bọ́ọ̀lù àbọ̀ èyí tí ń fi ọ́ la rí òun ìlú ọ̀tọ̀. pàápín rẹ̀ ńgbọ̀ bá jáde kó wọ́n wọ́n mọ ibi sí. pé omi yìí ti o. so torí wọ́n bá lọ sọ rẹ̀ ó tún lè di wàhálà mi. inú àǹfààní inú adé ti yí báyìí. ìkẹ́ àtàánú ti pọ̀ jù nínú nǹkan míì kò ní ìdíwọ́n lè fi sọ fún yẹn abẹ́ ẹ̀ bàbẹ́ ìgbẹ́ ẹ̀ máa tọ́ ọ́nú mi kó tún fomi náà wẹ̀ fẹ́ràn pé alẹ́ ó lè dá àfẹ́lẹ́ omi tí wọn náà tọ̀ àmọ́ àánú ti pọ̀ jù wàlá nínú òfin ẹ̀sìn Islam tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tó ti ẹ̀ lé ẹ̀sẹ̀ pé tí wọ́n lè máa sọ fún yàn ó ìtàn nàbí tún sọ fún yàn ọlọ́run bá ń sọ fún anú àlùkòrò hàn nítorí ìkẹ́ àti àánú tó ti pọ̀ jù ìbáwá tí wọ́n ń sàánú tó ń kẹ́ náà tó agídí pọ̀ á kò pé kẹ́lẹ́ omi òtún máa tọ̀ ọbẹ̀ bí á rahim <laughs> tó ń torí di eléyìí ọ̀dọ̀ wa. eléyìí yóò fi hàn wá nínú ẹ̀kọ́ tuntun wa ń bẹ̀ ni pé à ń bùkátà láti jẹ́ ní ìfọkàntán ẹni ìfọkàntán nígbà a bá sọ Kama má fi kún ká má dín kù ntẹ́ni kìíní sọ ká má kọ́ sọ jù bẹ́ẹ̀ lọ ntẹ́ni kejì sọ ká má dín kù ìbẹ̀nu dárí kọ́nu adé ti <clears throat> eléyìí wáyé látara bí imam ibn hajar náà ti ṣe tó ẹsẹ̀ adé ti bó ti ṣe wá àmàna bẹ́ẹ̀ ẹ̀tọ́ sí àwọn àníìsìn ti pé ọkàn fẹ́ dá rúgbùdù lẹ̀ láàrin àwọn èèyàn. olùlágbájá sọ báyìí ó ní bẹ́ẹ̀ ọsọ bẹ́ẹ̀ mọ̀nà mo àwọn àlọ́ wádìí wàlá ẹ̀mí sọ bẹ́ẹ̀ ọba ní ó ti ti kọjọ́ pé lágbájá ló wí àwọn wí ń bà yẹn sẹ́wọ̀n pé adayé rúnù adé tilẹ̀ wọ̀ ti àwọn aṣíwájú wọ́n jẹ́ ní ìfọkàntán nípa ọ̀rọ̀ ò sí jẹ́ ní ìfọkàntán nípa owó. àbẹ́yẹ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ sọ gan wọn ò ní pọ̀ sọ n'ifikun tó sọ èyí ò ní fi kún èyí tó wọn ò ní kó wí ẹ máa kó ogun ọkọ náà ewúrọ̀ ọ̀run jẹ ewúrọ̀ ọ̀run wọn ṣe ọ̀rọ̀ ṣe máa kó five thousand fún ní orúkọ gbọ́dọ̀ àwọn kíláàsì má dín ẹnì kan kú gbogbo wọn ẹ fún ẹ sí two hundred naira fa tí gbogbo èèyàn ti gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ní sẹ́wọ̀n pé èèyàn ti gbọ́ mbẹ́ ń á máa mú tèmi wọ́n bá pé a ṣe máa rí yín lẹ̀ fún tó kó fèmí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ tí ẹ̀ gbọ́ àwọn twenty twenty naira lẹ́gbàá subhanallah amánádà amánádà amánà wa sọnù láàrin àwọn mùsùlùmí kálukú ti gbé wíri wọn tó ń jàǹbá ẹni tó ti tètè tó àdírí èèyàn láyé bí owó tí tó dẹrù bá ti rówó lójú ọmọ ti pàkàpàkà tó kálámánà ń bẹnu títí islam wa ẹ wo ní ọ̀rọ̀ lásán èyí tí kálukú mu wa wọn kún fún ẹyà tó tọ títí wàá kọ orúkọ dájúdájú máa lò wọn sì ṣe ṣùgbọ́n àwọn lónìí tó ṣùgbọ́n ẹ ti ṣàdúrà kan ẹni àtòwò olówó àtòwò ti yín ọlọ́run dá máa fi kan wọ́n yín á olè ní máa ṣàdúrà bẹ́ẹ̀ o olè gidi torí pé olówó abọ́sí jẹ̀ ni ìtumọ̀ rẹ̀ nu àtúwò olúwo àtúwò ẹni ọlọ́sà máa fi kàn án wa ìyẹn kí tí ìjọba kọ́ sí ọlọ́ọ̀kì dànù. ẹ̀sùn pòwe ẹlẹ́ni tí kò ọ̀tọ́ sí owó àwọn olè ní akíkàtà mùsùlùmí ni wọ́n mùsùlùmí máa jẹ́ ní ìfọkàtà ọlọ́run bá kọ́ ràn wá lọ kó fi wá mẹ́rin ó ti wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fètò ẹ̀wà dùn nínú rẹ̀ sí sẹ́yìn ó ti wá lọ́kàn nínú ẹni tó nífi ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní kọ̀kọ̀ àti ní gbangba ní ndà àfẹ́ àti èyí tí àfẹ́ ó ti wá lẹ́ni tó sọ pé ìfẹ́ tó ní sànù sallallahu alayhi wa sábà bí àtúntẹ̀ lọ́la al-qiyamah subhanallahu wa bihamdik استغفر الله واتوب اليه نعم عليكم السلام الحديث المرسل قلنا ان حديث الدين يعني تجد تابعي dànù sí lára káfí mọ̀ pé ni wọ́n pa ní àbí mùsùlùmí. lẹ́sẹ̀ àlàyé tí aṣíwájú tó pa sí ó fi hàn pé kèfèrí ni tolukọ sọ yìí pé ó ń lọ́lọ́ ọ̀bá nàbí Ibrahim sọ̀rọ̀ àkọ̀yàn nàbí Ibrahim ní khalila òṣùbá nàbí Musa sọ̀rọ̀ so nítorí délé ẹ̀yìn ẹ̀ lọ́ọ́ pẹ́ran léyà yín èmi fẹ́ kó o ṣẹ̀ràn léyà. fẹ́ lórí mi mo ní lọ. èlé pé wọ́n pe kó di kẹfẹ́rì yóò tún wá máa rìn ká yóò tún máa yan pé yẹ wọ́n pe wọ́n kẹfẹ́rì àwa náà pé wọ́n kẹfẹ́rì kékeré kò síbi tí ọ̀bọ̀ kọ̀tọ́ ká lọ sílẹ̀ tí ọ̀bá ní. bá gbẹ́lẹ̀ débi ojúsùn rẹ̀ kàga so àmọ́ mi adágún yẹn ní pé omi ẹ gbójú lọ́rọ̀ omi ẹ dá dúró mẹ́ ẹ̀yin lẹ pọ́n abẹ lọ́wọ́ ń sílẹ̀ ẹ̀ lómi adágún àmì ìdí ń sun pè lómi omi kàga àwọn. tọ́jẹ́ pé oko tí wọ́n wà bómi yẹn ti ń sunu tí wọ́n mú tí wọ́n lò kò sí tó burú mi àmọ́ ọ̀gbọ́dọ̀ wọ ẹbẹ̀ o fẹ̀mọ̀ pa ìwé sínú omi kànga náà kí ni ìwọ́n kò ń jẹ yó àwọn èèyàn kan ò ní filẹ̀ wọ́n lò. tí omi bá táwọn ìbá yàtọ̀ tàbí omi bá yàtọ̀ látàrí pé àtẹ̀mọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀ ń ṣe ìfowópamọ́ àti wá sí pé àwọn kan tá a dúró

ọpẹ́ lẹ̀ ní wàá di pé táwọn ìtìǹkì nìkan yọ ọ́nù rẹ̀ là ń sọ èso kíkọ́ lọ rọ̀. bẹ́ẹ̀ náà ni àmù gbàtẹ́ ra àmù wọ́n ti fún lọ́dà láti mọ̀ pé wọ́n kọ́ àmù lọ́dà àmì eléyìí àwọn ọ̀tọ̀ ni wọ́n fún lọ́dà ọ̀dà wọn á sí mọ́ mi àní lò fún alùpàdà àní fi wọ̀wẹ́ náà. Thank kí ni lẹ́yìn ẹni ti pẹ̀lú táwọn ń kà lónìí. náà ẹ kọ́ fi yé wa nítorí ní ti pẹ̀lú táǹkà wà dà. náà. Thank you. ìgbà tí ń tọ́ hàn yẹn àlè lò tọ́ba pẹ́pẹ́pẹ́ kò ní hàn mọ́ ìgbà tí ọba hàn mọ́ àlè lò. sẹ́wọ̀n pé wọ́n máa tẹ̀ fi oògùn yẹn sí yọ ọmọ òfù ẹ̀rì tó bá pẹ́ ẹ̀rín rí mọ́ omi tí ọmọ jáde kù. omi adágún fún làgbọ́dọ̀ wẹ̀ sínú ẹ̀ tá a lè bù ú lọ wẹ̀ ń bọ omi dáadáa lópin ìgbà táwọ̀ rẹ̀ bá yí padà tóun rẹ̀ bá yí padà títí tọ́wọ̀ rẹ̀ bá yí padà torí kíkọ̀ tán pọ̀ fún wa ẹsẹ̀ pómi adágún yẹn ìpín ni ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ wẹ̀ sí i torí bóyá náà bá ti má tẹ́lẹ̀ tí o bá tún wẹ̀ sí o tó fi wẹ̀ má dà sí yọ sọ lórí sí báyọ̀ lómi fi ń dáná oúnjẹ wọ́n awọ ẹ̀sìn kékeré ni kí wọ́n má jẹ kíni àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹ bá rí tìlú mi dá o àwọn aláṣejù mi lọ́fà àti wọ́n lọ wẹ̀ tómi tí gbogbo àdùn fi ń wẹ̀ tó sì tún jẹ́bi tí wọ́n ti gbọ́ ọlọ́run gbọ́ dáadáa bí àwọn ilẹ̀ Yorùbá wọn bá ní ọlọ́wẹ̀ sí kó lè bá àlùbárí sí kí àwọn ni tó a <laughs> gbogbo fìtí náà bá a tó ẹ̀gbọ́n anabi ti dínà gbogbo olú wàhálà bá wọn wọ ẹ̀sìn omi adágún pọn omi ń bẹ̀ kọlọ fi wẹ̀ ní kòbóró bu omi ń bẹ̀ kọlọ fi wẹ̀ ń ba lu ẹ̀ kòbóró lópin ìgbà tí ọba ti sẹ́gbìn ń bẹ̀ tí ọba ti dọ̀tí ń bẹ̀ tó àmọ́ pé bẹ́ẹ̀ náà lọ́mọ àwẹ̀ ọgbọ̀nyàn jẹ ó túmọ̀ sí pé èèyàn lájú. báàbù tẹ sọ̀rọ̀ ẹ̀kọ́ pé ìgbàlódé yẹn eh, wọ́n máa ń ṣe àwọn bí abì àwọn ike àwọn oníkọ̀sọ́rọ̀ pé ìyẹn lè ṣe tí kò máa omi tó wà nílẹ̀ máa lọ. bẹ́ẹ̀ni ṣebí ibi tó mi ọmọ ọgbà jáde. wọ́n á ṣe sọ́kẹ́ bẹ́ẹ̀ ni ẹ kó ṣíwò eh, èèyàn ṣáàlẹ̀ ṣé ó sì máa jẹ́ tọ́ba sí ilẹ̀ kókó mi bẹ́ẹ̀ ọmọ àṣà lọ fún òun dàmí ara ọmọ sàn kò sí tó burú mọ àmọ́ ti fíìsì omi kabẹ eléyìí gan àmì ìgbéraga ni àbẹyàn ọbẹ irú ìdá máa ń ṣe láyè sí yẹn àmì ìgbéraga ni Ọlọ́run kò sì fẹ́ràn ìgbéraga ẹni tí wọn wọ ọbẹ yọ àbí kí wọn bọ ń wọn bọ wọ ọmọ mi yẹn yọ mọ afẹsẹ síbi ẹja báyìí àbẹ rí bẹ́ẹ̀. ẹ máa fóònù rẹ̀ ẹ kò máa hàn ẹ kò máa dáhùn fóònù bẹ́ẹ̀ àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ so ànábì ti kọ̀ fún wa máa wẹ̀ lómi àdàbò báyìí ṣé ọ̀wá lè ṣe irú ẹ̀mí rẹ̀ ó lè ṣe èlé rẹ̀ àmọ́ tó bá jẹ́ ẹ̀mí rẹ̀ ó sì kìíní tó máa ń lọ lẹ́ẹ̀kan náà ni ọlọ́run wa sànù rẹ̀ tẹ́tẹ̀ rẹ̀ ọmọ lọ yọ torí tẹ́tẹ̀ bá yọ ọ̀nà ó ti pa ọ̀nà púpọ̀ kíní kíní báàpù tẹ̀rí yẹn tẹ̀sẹ̀ bá yọ tó lẹ̀ ń ná látẹ̀yìn ọ̀parí ni ọ̀rọ̀ líle ni ìjẹ́ bó ti jẹ́. Bàbá àti ẹ̀rọ sọ̀rọ̀ sáwọn ọmọ pé àdókòwò ọ̀sán pé ẹni tó ẹ̀ ẹ̀ wọ́n lùkà ọ̀pẹ̀ ìdílé látàgbé ìkẹló jẹ́ fún àgbáláyé àtàwọn òkú bákan náà tó bá ti pé tí ó yá pé bóyá mi ti kàwá máa pa ọmọlé. kò ní nǹkan kan ṣe pẹ̀lú táǹkà lónìí àbá dá ọ ẹ bá mú amọ bóòlù ṣe ní nǹkan ṣe pẹ̀lú táǹkà gẹ́gẹ́ bí sọ bóòlù náà náà lára nìkan ti Ah, àwọn town planners lẹ́sìn ilé rẹ̀ lè ìpínlẹ̀ rẹ̀ bá kó gbẹjọ bó wọ́n máa dá sí.

àlọ́kùnrin àhàlà tó bá ti dá yín lójú tó bá ti dá yín lójú bómi lágbára débi pé ó gbé kò sì ní dá dúró tòsí tó máa rọ lọ yín tó à ń bẹ lọ́nkọ́ mọ́ kúrò. ẹ rí i pé níbòmí gan tí wọ́n ti ṣe tọ́ílẹ̀tì ń ṣe gbogbo ẹ̀ ẹni tí ilé rẹ̀ bá fi ìdí sọ odò wọ́n máa sábà ṣe tọ́lẹ́tì wọn lọ́nà páàkì rẹ̀ wọ́n pàwòrò ni wọ́n máa ti ń yàgbẹ́ kọ́ máa lọ ejò sì lè wọ ọbẹ̀ wálé wọn. sá gbogbo sí nǹkan tí ìṣẹ̀lẹ̀ tó ń torí de eléyìí báyìí alákùnlé hàn Islam lè sẹ́sìn ọ̀gbìn. ètí ń jẹ́ ilé tọ́lẹ̀ nàmbà wán ètí ń jẹ́ ilé nù òní tọ́lẹ̀ ti lé ẹ̀ka ní yàrá tẹ̀ ń sùn ẹ̀ fi kọ́lé o àkékàtẹ̀ ẹ̀ fi kọ́lé ẹ̀ á kọ́lọ̀ tẹ́ pépà pé kí ni à so káwọn èèyàn díjú wọn sì gẹ́sẹ̀ ìlú kan lásán o wàláyé gẹ́sẹ̀ ìlú kan gbogbo ilẹ̀ Yorùbá yẹn so tí o bá ti mọ abẹ́ ìwọ́pọ̀ fẹ́ bọ́ọ̀lù rẹ̀ lálejò nílùú wọn fa so òun ó ti tètè máa wọ excuse but àsìkò tó fẹ́ wá sí yẹn you know uh, I don't know so ọjọ́ bó ti jẹ́ àlékún sí ibi orí ti dá ìrẹsì bí abẹ ojú ìfò ìṣòro tí wọn wá lọ síbi kù tí wọn bí aṣọ ìrẹsì wọn wá wọn wá ìrẹsì wọn padà tí wọn máa kọ sí àjọ àkùnrin. gbọ́dọ̀ yẹn lọ kí ló dé sẹ́yìn. bí a ti kà fún ìgbìyànjú kó síbi kan ok òbúrò èèyàn kọ̀ntínú lópin ìgbà tí ń tẹ̀yàn fọ́kàn ìwà ti gbẹ tó bá ti gbẹ èèyàn bẹ̀rẹ̀ èèyàn tuntun bẹ̀rẹ̀ subhanakallahumma wa bihamdik.